سورة المزمل بسم الله الرحمن الرحيم ní orúkọ ọlọ́run àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run. yà á ayyuhal muzammil. ìrẹni tí wọ́n fi gọgọ wú borí mọ́lẹ̀. qumil layla illa qalila. dìde ní òru kí o kírun àyàfi ìgbà díẹ̀. nisfahu aw inqus minhu ìdajì rẹ̀ tàbí kí o dínkù díẹ̀ nínú rẹ̀. aw zid alayhi wa rattilil qur'ana tartila. tàbí kí o fi kún un kí o sì máa ka àlùkùránì létòlétò. inna sanulqi alayka qawlan thaqila. dájúdájú a ó gbé ọ̀rọ̀ kan tí ó wọlé ọ lọ́wọ́. inna. إن ناشئة الليل هي أشد وطئا وأقوم قيلا dájúdájú ìdìde lóru òun ni ọ̀nà tí ó lágbára jù tí ó sì fi ń rinlẹ̀ jù sínú ọkàn tí ó sì fi ń dára jù ní kíka ọ̀rọ̀ ọlọ́run. إن لك في النهار سبحا طويلا. dájúdájú iṣẹ́ tí ó gba àkókò púpọ̀ wà fún ọ ní ọ̀sán واذكر اسم ربك وتبتل إليه تبتيلا àti pé kí o máa ṣe ìrántí orúkọ olúwa rẹ kí o má ṣe nǹkan mìíràn jù bẹ́ẹ̀ lọ ní ṣíṣe gbé ara rẹ fún un pátápátá. rabbul mashriqi wal maghribi la ilaha illa huwa fattakhidhu wakila. olúwa ibùyọ oòrùn àti ti ibùwọ̀ oòrùn kò sí ọlọ́run mìíràn lẹ́yìn rẹ nítorí náà kí o mú un ní aláfẹ̀yìntì. واصبر على ما يقولون واهجرهم هجرا جميلا. àti pé kí o fi ara da ohun tí wọ́n ń sọ kí o sì pẹ́ wọn sílẹ̀ ní ìpẹ́sílẹ̀ ti ọmọlúàbí. وذرني والمكذبين أولي النعمة ومهلهم قليلا. àti kí o fi mí sílẹ̀ pẹ̀lú àwọn olùpènírọ́ tí wọ́n ní ọrọ̀ kí o lọ́ra fún wọn fún ìgbà díẹ̀. inna ladayna ankalan wa jahima. dájúdájú ṣẹ́kẹ́ṣẹkẹ̀ tí ó wúwo wà lọ́dọ̀ wa àti iná jónijóni. wa ta'aman dha ghussatin wa 'adhaban alima. àti oúnjẹ tí ó ń pani lórí tí ó ń fúnni lọ́rùn àti ìyà ẹlẹ́ta eléro. يوم ترجف الأرض والجبال وكانت الجبال كثيبا مهيلا ní ọjọ́ tí ilẹ̀ tí àwọn òkè ńláńlá tí wọ́n ó máa mì àwọn òkè ńláńlá wọ̀nyí wọ́n ó dìyanrìn tí a kó tí ó ń túká. inna arsalna ilaykum rasulan shahidan alaykum. رسولا شاهدا عليكم كما أرسلنا إلى فرعون رسولا dájúdájú àwa ti rán òjíṣẹ́ kan sí yín tí ó jẹ́ olùjẹ́rìí lé yín lórí gẹ́gẹ́ bí a ti ṣe rán òjíṣẹ́ kan sí fìràhùnà. فعصى فرعون الرسول فأخذناه أخذا وبيلا. ṣùgbọ́n fìràhùnà kọ̀ ti òjíṣẹ́ náà àwa wá kì í mọ́lẹ̀ ní mímu tí ó le. فكيف تتقون إن كفرتم يوما يجعل الولدان شيبا nígbà tí ẹ̀yin ṣe àìgbàgbọ́ báwo ni ẹ̀yin yóò ṣe páyà ọjọ́ kan tí ó mú àwọn ọmọ kéékèèké wu ewu. as-samaa'u munfatirun bihi kana wa'duhu maf'ula yóò mú sánmọ́ fàya sí méjì àlùkáwà ni rẹ̀ ní láti ṣẹ ni. inna hadhihi tadhkirah faman sha'a attakhadha ila rabbihi sabila. dájúdájú èyí jẹ́ ìṣínilétí kan ẹni tí ó bá fẹ́ kí ó mú ọ̀nà tí yóò gbé e dé ọ̀dọ̀ olúwa rẹ̀ pọ̀n. إن ربك يعلم أنك تقوم أدنى من ثلثي الليل ونصفه وثلثه وطائفة من الذين معك والله يقدر الليل والنهار علم أن لن تحصوه فتاب عليكم فاقرؤوا ما تيسر من القرآن علم أن سيكون منكم مرضى وآخرون يضربون في الأرض يبتغون من فضل الله وآخرون يضربون في الأرض يبتغون من فضل الله وآخرون يقاتلون في سبيل الله فاقرؤوا ما تيسر منه وأقيموا الصلاة وآتوا الزكاة وأقرضوا الله قرضا حسنا وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خيرا وأعظم أجرا واستغفروا الله إن الله غفور رحيم dájúdájú olúwa rẹ mọ̀ pé ìrẹ máa ń fi ohun tí ó kéré ju méjì ìdàta òru dúró tàbí ìdajì rẹ̀ tàbí ìdá mẹ́ta rẹ̀ àti apá kan nínú àwọn tí ó wà pẹ̀lú rẹ̀ àti pé ọlọ́run fi ìdíwọ̀n sí òru àti ọ̀sán. ó sì mọ̀ pé ẹ kò ní lè sọ. nítorí náà ó ṣíjú àánú wò yín nítorí náà ẹ máa ké ìwọ̀nba tí agbára yín bá ká díẹ̀ nínú alukur'an ó sì mọ̀ pé aláìní àlàáfíà yóò wà nínú yín àti pé àwọn ẹlòmíràn yóò wà nínú yín tí wọ́n ń fẹ́ rin ilé ọlọ́run lọ tí wọ́n yóò lọ wá nínú oore àjùlọ ọlọ́run àti àwọn ẹlòmíràn tí wọ́n yóò máa jà ní ojú ọ̀nà ti ọlọ́run nítorí náà ẹ máa ké èyí tí ó rọrùn fún yín nínú rẹ̀ kí ẹ sì máa gbé ìrun dúró kí ẹ sì máa yan sàká ẹ máa fi sí ọ̀dọ̀ ọlọ́run ìpín tí ó dára nínú ọ̀rọ̀ yín láti ná a sí ojú ọ̀nà ti ọlọ́run nítorí pé ohun yòówù tí ẹ bá tì síwájú fún ẹ̀mí yín ní nǹkan dáadáa ẹ ó bá a lọ́dọ̀ ọlọ́run pé òun ló dáa jù ló sì tóbi jù ní ẹ̀san àti pé kí ẹ tọrọ ìdáríjìn lọ́dọ̀ ọlọ́run dájúdájú ọlọ́run ni aláforíjìn oníkẹ́